marido राजा भैर के बीच सारे ní balada lórí ẹ̀ wọ́n ní ìpìlẹ̀ ẹ̀sìn eléyìí láti ń gbàgbọ́ pé wọ́n náà. tí wọ́n bá ní ìmọ̀ náà. fi orúkọ ọlọ́run bàbá tó àti rí èèyàn tí ọmọ kékeré kí wọ́n fẹ́ ọ̀pẹ́rẹ́tì kí wọ́n fẹ́ ọ̀pẹ́rẹ́tì ó jẹ oúnjẹ ó gbóná tí ẹ bá kékeré kan bẹ lẹ́yìn gbogbo yìí tán náà báyìí tí ẹ kò ibẹ̀ lóúnjẹ ń gbà lọ́sàlẹ̀ oúnjẹ yẹn wá bò láàrin ó wá dìgbò ó dìgbò oúnjẹ tó sì gbẹ náà ó sì fi sẹ́nu kò bó láhàn ó wá lọ bó níbi inú tán náà ó wá bó láàrin méjì ọwọ́ àti wípé kò sí bí oúnjẹ ṣe ti gbà bẹ̀ lọ́mọ nítorí pé bẹ̀ẹ̀ ti bó ó ti dé yìí oúnjẹ ò lè kọjá fún tí àtàwọn fẹ́ gba ibẹ̀ kọ́kọ́ tí ìbí dáa yóò máa tú yóò máa bò kọ́lọ́ ní wàhálà dé wọ́n ní láti lọ sọpẹ́sìn wọ́n gé ìyẹnu bí tí ó bó yẹn wọ́n gé ipò wọn àtúnyẹ̀ yẹn àwọn dókítà ọlọ́run bọ́ sáà kọ́ ṣé bóúnjẹ náà ló jẹ ní ìrùpá àgbọ̀ mi yé ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ nǹkan tó lọ́wọ́ bá ṣe fún wa níbi pé à ń lè jẹun fúnra wa à ń tọ̀ à ń sì ṣe ya ní oúnjẹ táwọn mi ò lè jẹ mọ́ tó bá rí bẹ́ẹ̀ ó tún kéèyàn tọrọ àlùbáríkà ọlọ́run lórí oúnjẹ àbí òtún ó tún bẹ́ẹ̀ sọ yìí lè sọ mi tá a máa ń ṣe àlùwàlá tá bá fẹ́ sàlùwàlá ta lè sọ mi tàbá ẹbẹ bọ aṣọ kí tó lè kàn mí. tàbá bẹ ka alukur'an wọn náà rí sọ mọba olùmọnu ara ẹ náà tàbá bẹ ka alukur'an. tàbá bẹ wọlé tàbá bẹ wọnú ilé kàmú sálámù sínú ilé ọbẹ sọ bisimilayi wàlá jìnnà ìyẹn ò lálàáfíà àbá bẹ wọlé ẹgbẹ bisimilayi aláwọ ẹni àwọn olùmíkàmẹ lọkọmọtì alùpàwọ ayé èèwọ̀ tán ni. náà bisimilahi aláwọ̀ jáde mi ní ṣèkọ́ ọ̀jáde mi ṣèkọ́ ọ̀nà wọn lọ́kọ̀ ọ̀la kí tó yìí. táwa bẹ ọ̀run sọ́ra ti múlẹ̀ kíkẹ́ nìkan tó yẹ látàárọ̀ bisimilahi wa salamu wa salamu ala rasulillah aláwọ̀ fàáyé àbáwọ̀ rahmani bisimilahi wa salamu wa salamu ala rasulillah aláwọ̀ ẹ̀yà sí alùpàá ní ìfàgbà yìí. ẹ wá dúró torí pé ní tó jẹ́ ìmọ̀ ọ̀sẹ̀ lẹ́yìn pé ẹnu yóò mọ̀ pé bísímì láì á ní ìjẹ́ kí ká fẹ́ ká kúrò àlè. tó o bá fẹ́ kọ̀ ó dá kọ́ ọkọ̀ bísímì láì bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé nǹkan tó ọkọ̀ yẹn ọ̀fẹ́ jẹ́ àná. tó bá jẹ́ pé nǹkan tó ọkọ̀ yẹn ọ̀fẹ́ kálífàrí ká wà lórí yẹn. tó bá fẹ́ ṣe wájú àwọn nǹkan tó lámì tó lámì tó lámì nínú iṣẹ́ ọlọ́ọ̀rẹ́ nínú àǹfààní ara wa nínú mi ìtọ́jẹ́ gbádùn tẹ́yẹ pé a ṣe bísímìlá ìbẹ̀rẹ̀ ẹ gbogbo bí tá a sọ yẹn ó di ẹ̀kọ́ fún gbogbo àwọn táwọn bẹ́ẹ̀ bí wípé a gbọ́dọ̀ máa mú lò gbogbo táwọn bá fẹ́ ṣe ìjọba yẹn ká ṣe bísímìlá káfọ́ orúkọ náà wà bẹ̀rẹ̀ tá a bá fi kọ́ra á lé àlùbáríkà ju ẹni tí ń sanwó àlùbáríkà lórí lọ yorùbá láyé bìtì tá a bá fi máa ṣe básímọ́lá kọ́ra níbi àwọn sòkúnù wa pátápátá àlùbáríkà tí wọ́n ń lo àlùbáríkà ẹni tí ń san owó àlùbáríkà lọ́dọ̀ ẹni tí ó sì ṣọ́ọ̀bù àlùbáríkà ọlọ́run ló wọlé àjẹbẹ̀ yóò fún mi wà tọ́yì àfáwa ni pé bisimilayi rahman rahim wà bíhi asitayi ọlọ́run ọba yìí náà ni mo wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀. ziyara kan bẹ́ẹ̀ ní onísọ̀tọ̀ wà mẹ́ẹ̀ tí ó sì ní àwọn onísàkómi òun ni alihamudulilayi rabbil alamin ẹ rí wípé ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga nínú Al-Qur'an lẹ́yìn tó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi náà kí ló tẹ̀lé alhamdulilayi ọ̀la ẹ tún wà lọ́mọ sọ ìṣiṣẹ́ alẹ́bà Muhammad ọ̀kan nínú ìṣiṣẹ́ alẹ́bà sallallahu alaihi wa sallam ni pé tó bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ báyìí tàbá fẹ́ ṣe kútùbà kí ni máa fi ń bẹ̀rẹ̀ nínú alhamdulilayi tàbí alhamdulilayi làṣẹmọ́ mi fún wọn ní sáyé hamdalah àwọn àáfàá wa máa ń kó méjèèjì papọ̀ alákọ̀ọ́kọ́ nítorí wípé bíbẹ̀rẹ̀ pẹ̀lú basmala àti hamdalah méjèèjì lọ́lọ́run kọ́ pọ̀ ní àlùkọ́ta sọ́tì ẹ̀ nìyí àti nítorí wípé àwọn ààyè káàdínẹ́bí ò bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá yóò bẹ̀rẹ̀ pẹ̀lú alihamudulilayi àwọn afáwà wò wípé àmọ́ ẹni tó rọ ọlọ́run àmọ́ ẹ̀lú sunna ní Muhammad tí wọ́n bá ti wá fẹ́ ṣe nǹkan wọ́n kọ́kọ́ bí sùn nìkan eré yẹn wọ́n ń pè ní àlùbádá àtúntò àkèkéyà bíbẹ̀rẹ̀ nǹkan gangan ní ti pàápàá wọ́n wá fi alihamudulilayi tẹ̀lé eléyìí ó jẹ́ àlùbádá àtúntò ìbọ̀ àbẹ̀rẹ̀ wọn bọ̀ pàtó la rẹ̀ ìjókòó wa yìí náà ọlọ́kùn bá pàtó rẹ̀ kọ́lá ìlànà tó xújàtò ìsìlámù أبو جعفر الوراق الطحاوي بمصر رحمه الله تعالى ẹ máa wọ tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀ láyé kó dání sí i ẹ ti rí wípé ẹni tó kọ tí láì kọ lọ sọ̀rọ̀ yìí pàápàá àwọn tó bá jọ lábọ àlùwà ẹ máa wọ kọ́ọ̀lẹ̀ aláàmàtó hujjatul islami Abu Ja'far àpárí ní ìwà rọ̀hìmọ̀ lọ́wọ́ ṣe àgbẹ̀ rọ̀hìmọ̀ lọ́wọ́ yẹn ti túmọ̀ sí kó nkọ̀lọ́kọ̀ ah, àjọ tí mò ń sọ yìí ó ti túmọ̀ sí kó nkọ̀lọ́kọ̀ àwọn olè náà ṣe rọ̀hìmọ̀ lọ́wọ́ fúnra rẹ̀ nígbà ayé ẹ̀ ònkọ̀lọ́kọ̀ ẹ̀ẹ̀mẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó wà níbẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ la ní jẹ òun ni kí àwọn tí wọ́n já àfẹ́ wọ́n èyí kọ́ nǹkan tí wọ́n fi ṣe é kùsùn kọ́ dèbòdèbò àtàmà ẹ ẹnì kankan nù ọmọ ibi iṣẹ́ kù sí yorùbá àjọmi yé o ẹ ẹ lè rí nínú àwọn àfa àwa ńlá tẹ bá ti wá lè rí tíra wọn tẹ bá ti rí ti ṣe ó wà mbẹ mo rò pàlà yẹn tẹ ti rí ti ṣe ó wà mbẹ ẹ ti mọ̀ pé kì sáwọn ní àkọsí nínú kọ́ yẹ kí wọ́n kọ́ lẹ́yìn wọn tàbá àwọn tí wọ́n fẹ́ ṣe tẹ̀lé bí ju ṣe wọn ní àkọsí àwọn àfẹ́ ṣe kọ́ ṣe sínú ọkọ̀. Lagos pápá àpàṣẹ Lagos. ṣùgbọ́n títí fi jẹ́jẹ́ pé àwọn ọ̀dọ́ ọ̀sùn dá láǹṣẹ súnà táwọn òkè afẹ́kọ́ wà mọ́ àwọn àlùbídà táwa ṣàyíyákọ̀ ara wa lọ rẹ̀rẹ̀rẹ̀ tẹ́kẹ́ everybody ti di sheikh kásọ̀rọ̀ àmì torí pé ọbẹ̀ máa gbin moto sọ́kàn àwọn míì àfi ń para wa lẹ́ni kò sí wàhálà o ṣùgbọ́n gbà míì tẹ́ ẹ̀ bá pẹ̀lú míì ní sheikh ẹni tí òpin ṣẹ́ẹ̀kù yẹn yóò máa wò bí ẹni tí ń rí òun fín kìí ṣe ń pè mí ní ustaz àwọn ẹ̀ máa dán nǹkan ṣé yín tó ṣẹ́ẹ̀kù rẹ ni. ìrùkọ́ ẹjọ́ bí aláwọn ajá ń pè ṣẹ́ẹ̀kù èsì ṣẹ́ẹ̀kù ẹ máa ṣàyíyàkọ̀ ọmọ lọ lábàṣà ṣùgbọ́n ká má jẹ́ kí ó kó sí wa lórí débi ká àwọn fira wa wérò àwọn mọ̀ṣáyéhù ẹ̀sìn gángan débi pé mọ̀ áwò yìí pé ṣéèkù lèmi náà lálùbáyé bá jẹ́ ṣéèkù ṣéèkù lèmi náà láàyè mi ìbùnà bá sá ẹnìkan lọ fẹ́ sọ̀rọ̀ wa ó ní ìbùnà bá sá ṣéèkù sì ó sì ní ìbùnà bá sá ẹ lákòótá níjẹ́ ìbùnà bá sá kò mọ kò mọ pé ìgbà ṣéèkù náà kò sí wàhálà mọ́ṣẹ́lá ààrẹ ṣéèkù Abdulaziz ìbùnà bá sí o ọlọ́run bá kẹ́ ọgbà wọn afáàdá dákọ̀ má bàrà ààrẹ wé ṣẹ́kùn sẹ́yìn nínú ọkọ oníṣẹ́kùn ìwọ náà o ẹ dákun ṣẹ́kùn yàtọ̀ sí ṣẹ́kùn o ṣẹ́kùn tiwa ṣẹ́kùn ìkírọ́mù ni àtò ṣẹ́kùn ẹ má jẹ́ àtàrà wa jẹ́ wàá jẹ́ kí ṣe ẹ̀ kó bí wọ́n ṣe iṣẹ́ tó bá ṣe fẹ́ sí má tọrọ pé táwọn èèyàn ṣàyíyá kọ rẹ̀ ẹ̀ máa gbèmí ṣẹ́kùn ìmọ̀ràn bá a jọ́ àgbàjúmọ̀ sọ̀rọ̀ yẹn ẹ títí dọ̀la ṣé ẹ ti ṣẹ́kù àbúbákiri ṣẹ́kù ọmọ ẹ dáhùn ṣé ẹ ọdún ṣẹ́kù Usman ṣẹ́kù Ali ṣé gbogbo àwọn táwọn ń pè ní ṣẹ́kù yìí sí wọn lọ́la tó wọn. ẹ dá mi lóhùn téèyàn bá sọ wípé àṣẹ àbúbákiri ní sí ọ̀tà gbogbo àwọn wákìlì tí bá ní aṣẹ Umar bin Khattab ó tàbùkù Umar kó sọ pé Umar bó lè kọ̀kọ́ lọ́dí aláwọ̀ àlù ọkọ̀ Umar o ẹ gbọ́ mi yé ọ̀dọ̀ ẹja kó mẹ́ọ̀ sí yẹn lè sọ pé Sheikh Malik bin Anas Sheikh Abu Hanifa Sheikh Shafi'i abùkún wa ló ń ta wọn torí pé ìmọ̀ àmọ̀ tá à ń pè wọ́n ju ṣéèkù lọ torí kí o sì máa ń mọ́ṣáláṣí làjọ àlẹ́ o ìwà àjọ mi yẹ mo fẹ́ kí ká gbọ́ àwọn ìpìlẹ̀ yìí yé torí wọ́n pàtàkì gan-an a sì ń sì í lò kódà a ti sọ́ni nǹkan mi láàrin ara wa mọ́ra wa lọ́wọ́ kódà òun la fi ń rí tèèyàn nìsí ẹnìkan tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lánàá táwọn àmọ́ kéwù rẹ̀ bá ní sẹ́kù lọ́wọ́ táwọn máa ń lò ó wá pàdé ẹni tó kéwù lọ́dọ̀ rẹ̀ àwọn àmọ́ kéwù tiẹ̀ òṣùwàgùn lọ́mọ aláàtẹ́ máa ń pè é àwọn èèyàn mọ̀ rògbé tí wọ́n ń pè ṣéèkù yẹn pé ọmọ kéwù rẹ̀ làpá yẹn tó ti ṣẹlẹ̀ sẹ́mi kankan dáadáa àwọn míì ní ọmọ kéwù àwọn èèyàn ti ṣàyà kọ́ wọn lọ láwọn ààyè tí wọ́n wà àwọn tá a já àfa àwọn ṣáàzù là ń jẹ́ àwọn yóò máa gbé ṣéèkù ṣéèkù kìíní ah, ni wọn ò rántí pé àfa rẹ̀ gan bẹ́ẹ̀ ń jòkó ní ìrìnkú ẹjọ́ mi tó bá wá ṣe pé ẹni tó ní làrá ni yóò wá ṣe yóò àbí gan ṣe tá ń pè ń ṣẹ́kù yẹn ọ̀gàn gègé ṣe ṣẹ́kù mi láwa wá ṣe mọ̀ pé wàhálà wa dé mi wàhálà dé lórí Facebook ọlọ́run kó sànù ayọ́ làwọn abẹ́rẹ́ tí náà ní tí mo fẹ́ lò bẹ́ẹ̀ pé gbogbo gbàtẹ́ bá rí nǹkan yìí torí nǹkan yìí làwọn èèyàn máa ń rí àwọn àfa tíra àwọn àfa àwọn náà wà kọ̀wé wọ́n wà kọ́ aláàmọ̀sí ọ̀ṣẹ́ almuhaddith alhaafi alimọ́mọ́lẹ̀ àdìgbẹ́ni kan àwọn afẹ́sẹ̀ méjì lọ. ẹ lọ́mọ ogun tí aṣẹ́ àdúrà ní dáadáa ọlọ́kọ̀ bá kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá ti lé ìjànkọ̀ ṣe wà láwọn tí mo hadith àwọn tí wọ́n ti tíra ní àlọ́kọ̀ sí bàbá ò lè bọ́ sí láyé rẹ̀. ǹjẹ́ ẹ lè Abu Muhammad Nasiruddin Al-Albani ǹjẹ́ wàá fi mọ̀ kí wọ́n kọ́ ni pé ẹ lọ́wọ́ parí mùkọ́dìmọ̀ tí wọ́n bá kọ ẹ wọ́n kọ́ tí wọ́n bá kọ síbẹ̀ ẹ wá lọ́wọ́ gbàgbọ́ àfáwà yòókù náà ntọ́ba jẹ́ dọ́kítọ́rù nù wọn ó lè kọ́ dọ́kítọ́rù sí tó lóye ni ntọ́ba jẹ́ pòfẹ́sọ̀ nù wọn ó lè kọ́ pòfẹ́sọ̀ sínú àwọn afáwa ní ìsìn láyé ìsìn ṣùgbọ́n ẹ̀ ní wàá rí ẹgbẹ́ wa kọ́ aláàmọ́tò àṣẹ́yìnkù àlẹ́kìnnìkan tẹ́ ẹ bá ti rí i nínú kọjá kọ́ọ̀tù tọkọ tíra yẹn tọkọ màtúbọ̀ rẹ̀ òun ló kọ́ tàbí àwọn tí wọ́n fẹ́ ṣe tí a náà wọ pé bẹ́ẹ̀ bá lẹ́yìn ìsìn ṣe pàwọ́ ilé tẹ́ tí àjáde àwọn ọkọ̀ ṣe kùsà àwọn ènìyàn tí fa ọ̀rọ̀ tí a bá wà yọ pé aláàmàtú aláàmàtú ni ẹni tí ìmọ̀ rẹ̀ pọ̀ mo rò wálá yẹ lóde ẹni tí ó ní ìmọ̀ rẹ̀ rẹ̀ àwọn afẹ́sẹ̀ ìròyìn ara wọn wà ní. hujjatul islam ẹni tó ṣe pé òun gangan ni hujjatul islam ah, àwọn afẹ́sẹ̀ ò ní gbà tẹ́ ẹ bá kọ́ sí wọ́n yẹn parẹ́ wọ́n yẹn parẹ́ wọ́n ní gbà ṣùgbọ́n àfáà yìí tí àbá pè wọ́n ní àlámà àlámà torí contribution wọn sí ìmọ̀ ẹ̀sìn kéésì kékeré bóyá nípa fíkùkù bóyá nípa hadith bóyá nípa àdéhùn tó lálàáfẹ́ ilé ìta sọ̀rọ̀ parí àgbà àfáà yìí lórí bàhárà Abuja àfà eléyàn náà ẹ̀kọ́ mi wà bẹ̀ fún wa wọ́n ní pé èèyàn máa ní kú níyà ni ara sunna ara lànà nígbà ọ̀hánà sọ̀rọ̀ àná lè nà ká àbẹ̀kọ́ ọ̀sẹ̀ tí bẹ́ẹ̀ náà yẹ kọ́ ọ̀dà akéèyàn ní kò ní ẹ̀já wọn ti ń sùn ní sùn lọ ọdún kẹsàn án. délẹ̀ ó ti wọra tó báyìí ẹ pẹ̀lẹ́ náà mo rò fún àgbà mi yẹ aliwaro akọ akọhawe bimis tó túmọ̀ sí pé ìlú misra ni wọ́n ti kọ́ tírà yìí rahimahullah rọ̀kìmọ̀ lọ́wọ́ yẹn jó yọ ayé pé kìsà àwọn ọmọ sọ lónìí pé kọ́lọ̀ ń kẹ́ ó túmọ̀ sí pé ó ti kú gbàdá ní ìfọ̀n tọkọ yìí. mo rò fọlá yẹn nìyí yẹn torí pé àyíká pé rọ̀kìmọ̀ lọ́wọ́ àfihàn ẹni tó bá ti kú ẹni tó bá ń bẹ láyé kí láàyè fún àfihàn lọ́wọ́ rọ̀kìmọ̀ lọ́wọ́ làwọn sọ pé tó bá ti kú tó sì jẹ́ mùsùlùmí tí èso sọ̀rọ̀ tó wáyé pé sàbẹ ní kọ lọdí ọlọ wa ẹni tó bá ti yàtọ̀ sáwọn yìí lọsùnmọ ọ títí dàsìkò wáyé títí dẹyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo rò pa àjọ mi báyìí ó ní hàdà àdékèrú bayani àkídàtì ahli sunnati wal jamaa ala madhhabi fuqaha al ó ní eléyìí tá a máa ṣe òun ní àlàyé àdìsọ́kàn eléyìí tí mùsùlùmí dáàbò pé eléyìí àlùsọ́nà ni àjọpọ̀ tó gbọdọ̀ lọ. táwọn àlùsọ́nà wal jamaa òun lè yàn kí ni irú àjọ tó gbọdọ̀ wà lẹ́nu. sẹ́ẹ̀rí pàtàkì mímọ̀ wípé àlùsọ́nà wal jamaa lè yàn ó lè mọ̀ yìí wá. torí pé tá a bá ti sọ pé àlù sunna wal jamaa ìtumọ̀ rẹ̀ ni pé àwọn mùsùlùmí kan náà ń bẹ ṣùgbọ́n ahlul bid'ati wal furqan ahlul bid'ati wal furqan ìtumọ̀ rẹ̀ ni ẹ̀ o ahlu sunna àwọn làwọn tó ṣe wípé wọ́n gbàgbọ́ ìlànà ìjọsìn táà náà yìí sallallahu alaihi wa alihi wa sallam mú wá òun làwọn máa tẹ̀lé làwọn sì ṣe jọ sọ mo rò pálá yẹn mi fi lẹ́yìn ìgbà náà wal jamaa á gbọ́dọ̀ ṣe ọ̀kan lórí ìlànà àjọsìn yẹn ìdákẹ́jì wọn ni ahlul bid'a ahlul bid'a wọn ni wípé àgbàpá àwọn ìlànà kan bẹ tá ànábì mú wa lóòótọ́ ṣùgbọ́n ẹ̀sìn sọ fún wa wípé àfàlà tá ṣé ẹ̀mí làkàyè tó bá rí bẹ́ẹ̀ nínú níta níbi mu wa eré tó bá bá làákà ìmú àgbà eré tó bá bá làákà ìmú nítorí lálàáfíà ló ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ tako làákà ìmú àgbà mo rò pàlà yẹn tó yìí tẹ́ wá sọ fún mi pé nǹkan báyìí ànábì ní pé ká máa ṣe ìlànà rẹ̀ ni wọ́n ní súnà ni tàbí ká mú nǹkan mìíràn wá tó yàtọ̀ sí i tí wọ́n gbà wípé lọ́dọ̀ àwọn yóò rẹ̀ sí lọ́wọ́ ṣẹwàá nítorí pé àdádálẹ̀ wọn orí làákàyè ló jókòó lé àwọn èèyàn bá dẹ̀ sí wàá mi bá ṣe pọ̀ tó ìlàákàyè wa ọ̀dọ́gba forúkọ wa máa ṣẹlẹ̀ àgbàláyé mi ẹ̀yà lápẹ̀jù èmi ẹ̀dẹ̀ ní àti ẹ̀dẹ̀ lèmi ẹ̀dẹ̀ mo gbé ẹ̀dẹ̀ mo dàgbà sí mo rò pàlàyé mi tẹ̀ àáfàá Ìbàdàn ni ibẹ̀ ní àti ibẹ̀ lọ́dún ibẹ̀ ló dàgbà sí afa yìí ẹ̀kọ́ ni ibẹ̀ ló gbé ibẹ̀ ló dàgbà sí kí làákà yà wà mẹ́tẹ̀ẹ̀ta tó lè bára wọn láéláé ọmọ ilé ìṣẹ̀kìlẹ̀ Ìbàdàn yẹn lè àwọn ará ẹ̀dẹ ẹ̀kọ́ làwọn máa ń jẹ wọ́n sì máa ń lálọ́ ọ̀ṣọ́ àwọn Ìbàdàn tí wọn ológun làwọn bàbá wọn ògùn náà máa ń jà àwọn ará Èkó tó bá jára mo ṣe òṣàdá máa ń bọ̀ àbí ọ̀ àpàrí wa lọ́rùn ti dàrú mo fi sàpèjúwe yìí ẹ ẹ ní pé tá a bá wo àwọn nǹkan wọ̀nyẹn tí láàká ìwọ bá ti lè bára wa mu nígbà tá a ti sọ wípé a ní jókòó lórí fún súnà lábẹ́tẹ̀ ká sì jókòó lórí ẹbí olùwà papọ̀ sọ̀rọ̀ tí wọ́n á jẹ́ pé wọ́n á fẹ́ papọ̀ lórí súnà gbogbo làákà yìí ará èkó ará àbàdàn ará ẹ̀dẹ̀ á máa tẹ́lẹ̀ lè bá fún súnà yìí síbẹ̀ ní àyíbẹ̀ kọ̀ ṣùgbọ́n tá a bá sọ pé rárá ó túmọ̀ sí pé ará èkó tó jẹ́ ara àmọ̀ṣe kó ronú bí ara àmọ̀ṣe kó sì mọ̀ ṣẹ̀ṣẹ̀ bí ẹ̀ṣẹ̀ ara àmọ̀ṣe àwọn ará Òṣòdì náà máa sáré ẹ̀sìn tiwọn bí ẹ̀sìn ará Òṣòdì ẹni ọba jára ẹ̀dẹ́ tó jẹ́ sọ́ọ̀mẹ̀rì ní gbé dárò tọ̀hídì kó máa lò lórí àwọn ará abẹ yẹn àti bí wọ́n bá ṣe máa lórí bẹ́ẹ̀ wọ́n bá ti máa jẹ̀kọ́ káwọn ará àwọn náà máa ṣe sunnati wal jamaa àdìkẹ́ni o ahlul tẹ́ ẹ bá ti wá rẹ́ nìkan tẹ́ ẹ ń ṣàlàyé fún pé ìlànà tẹ̀sìn ni ẹ ń sọ pé ọ̀hún dáwà náà jọjọ wò ó ìgbà tẹ́ ẹ bá jọjọ wò ìwà àti ẹ̀ láàkà yìí ò ní dọ́gba láéláé tẹ́ ẹ bá ti dọ́gba ìfìlàfọ ọkọ bẹ̀rẹ̀ láàrin ìwà àti ẹ̀ gangan tẹ́ ẹ bá jọjọ papọ̀ ń pẹ́ nípìnlẹ̀ ẹ padà yapa ara yín lórí àwọn gangan bẹ́ẹ̀ bá ṣe ń yapa àwọn àwọn tó tẹ̀lé méjèèjì àwọn kan náà ó tún yapa ilé àwọn tó tẹ̀lé yín méjì àwọn yẹn náà yóò tún yapa yapa wà wọn lọ lórí yapa. láyé àfáà fi sọ pé àlàyé tá a fẹ́ ṣe ń bì o àdìọ́kàn ti ahlu sunna ni o wal jamaa kìí ṣe táwọn ahlul bid'ati wal furqa. furqa náà ni máa ń dá furqa ọ̀lẹ̀ nínú àwọn furqa yìí furqa ni ikhtilaf furqa ni jamaat mukhtalifa mo rò bá láyé mi dé ìròrí kọ̀ọ̀kan òun ni fírkọ̀ kọ̀ọ̀kan máa ń gbé lọ́wọ́ mo rò pa láàyè nígbà tí fúrúkọ̀ bá dé la máa ń rí fírkọ̀ sẹ́ẹ̀rí fúrúkọ̀ yẹn bídíà kan ni ó fà kò sí ìyè báyìí bídíà ni wọ́n fa fúrúkọ̀ sóti àdádálẹ̀ kan òun ló máa bí ìròrí kàtàwọn èèyàn kan sọ pé ó dẹ̀ làwọn bẹ̀rù sẹ̀sì ẹ jẹ́ n fún yín lápẹ̀jù yẹn. Al-Hasan al-Basri ọ̀kan náà àwọn afá dáadáa náà àwọn àgbà afá àwọn tàbí ó sì máa ń bá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọwọ́ àwọn àdébí títí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ báyìí lẹ́nu náà bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nípa mùsùlùmí tó ń ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n máa ń dá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ kàbáyé. bí wọ́n ṣe bí léèrè báyìí ìkànnà àwọn akéwù kò tí ì jẹ́ àpọ̀ ọ̀daràn tó bá dáhùn ọ̀ọ́dẹ́sẹ̀ lẹ́yìn náà kì í ṣe kèmérì kì í ṣe mùsùlùmí màsílà tó bẹ́ẹ̀ náà màsílà tẹ̀ ó wà láyé agbèlè méjì mùsùlùmí àtàgbèlè méjì kèmérì ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ká irú ọ̀rọ̀ yẹn bí díà kùrùmọ́lá yẹn bí bó ṣe sọ̀rọ̀ yẹn nítorí àìlò ẹ̀kọ́ ẹ̀ inú wa bí àbárẹ̀ sálàyé ti wá sínú nàbọ̀ àtàwọn ọmọ náà bẹ́ẹ̀ ìtọ́lọ́jọ́ yẹn mo fẹ́ jẹ́ kẹ́ ajẹ́gẹ́ tàpẹ́rẹ́ alùsùnú àjàmáà ni o àti alùbẹ̀dẹ̀ àti wàlúfọ̀kọ̀ ìjókòó yẹn ìjókòó afa yẹn ìjókòó afa sunna alhassan al-basri rahimahullah ta'ala wọ́n lẹ̀ ìjókòó bẹ́ẹ̀ nínú wọn ni wọ́n ń òun wá yára dáhùn béèrè kò jẹ́ ká fọ́ dáhùn nítorí wọ́n yára dáhùn béèrè kò jẹ́ ká àfa ò dáhùn àfa àfúráhùn sí nǹkan tó ṣe ó kù díẹ̀ káàtó. ẹ máa wo ìgbà tí ó di ọjọ́ kejì tí ó wà bó ṣe débi ìjókòó yẹn bí a máa ṣe jókòó yìí ó bá lọ dájú kó sọ̀rọ̀ inú mọ́ṣáláṣí kan náà ó wà lọ dájú kó sọ̀rọ̀ kò darapọ̀ mọ́ àwọn kí ló wà tí òfin darapọ̀ mọ́ àwọn torí kó ti ní ròrí kan tó yàtọ̀ sí ìròrí jàmáà jàmáà àwọn mùsùlùmí wọn gbà lérò torí pé ìròrí ti gbogbo àwọn mùsùlùmí tí wọn kójọ yẹn ìròrí àlùsùnà òun ti wá dá níròrí kan tó jẹ bíyà mo rò fọlá yẹn ní kí wà lọ dájọ ìgbà tó lọ dájọ pọ òun ní èkejì ẹ ló bá lọ bá ó jókòó bá di mélòó wọn di méjì ìgbà táwọn máa wá rí i pé táwọn bá ti wà níbi táwọn ti bá èèyàn sọ̀rọ̀ àwọn lọ dájú pọ̀ lọ́ọ̀kan ní alhassan al-basri bá ní ìyàtàzàlà anna wàásìlú wàásìlú wọn ti yẹra fún wa bí wọn ṣe di mọ̀ tẹ́sílà mo rò pé àlàyé mi ti táwọn bá sọ pé ìyàtàzàlà anna wàásìlú wàásìlú yẹra fún wa sálàyé mi ti ṣé níbẹ̀ fúrúkọ̀ rí àyò fúrúkọ̀ ti dé torí pé bídíà ti dé gbogbo fúrúkọ ti bẹ láyé lónìí bídí àlebẹ ń jẹ èrò bá a gbọ́ mi yé tí bídí àbá ti wá dé kò sọ́gbọ́n fún bídí àyè bá ṣe fúrúkọ ọdẹ fúrúkọ yẹn náà bíbélì àyè bá ṣe tó wà ní wọn sí àwọn náà tó máa fọ́ sí tó máa fọ́ sí pàtàkì ká ṣe ọ̀kan lórí pa afẹ́sẹ̀ Islam ṣùgbọ́n ká mọ̀ kí afẹ́sẹ̀ ọ̀kan lé lórí. ní ìrọ̀pá àjọ nǹkan tí mo sọ yìí mo fẹ́ jẹ́ ká gbọ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ yìí ká gbọ́ yìí dáadáa ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ yìí ní kíra yìí pé a fẹ́ kọ́ wálé jàmà tá akudu jàmà wálé lórí tá a pawọ́ lórí irú kan bẹ́ẹ̀ àní tí wọn rẹ náà kan bẹ́ẹ̀ sọ pé kì í kódà yorùbá àgbọn tí mò ń sọ yìí o láyé àwọn sàhábà lọ́dọ̀ Muhammad sọ àwọn sàhábì ọ̀dọ́gba o wọn àdọ́gba fi al-akhdi mina nabi sallallahu alaihi wasallam níbi gbígbẹ̀kọ́ látọ̀dọ̀ ànábi sí àdọ́gba mẹ́ wọn àdọ́gba wọn àdọ́gba fi tatbiq ma ta'allamu níbi lílo tí wọn kọ́ wọn àdọ́gba ìjọsìn yàtọ̀ bẹ̀ kẹ́ nìkan kí yàtọ̀ bẹ̀ nìkan náà wọ́n ti sàbẹ̀ mo rò pálá yìí mi kí tàfáwùtù wà láàrin wa fi tàlápé wà fi tàbí ọ níbi nígbẹ̀kọ níbi lílo ṣé bẹ́ẹ̀ ni àdúgbẹ̀kọ máa bá a lè ta sọ̀hábà nìkú wa bí ó ṣe ní àná kéèyàn báwo é pin gbogbo ẹni tó bá já lùsùn náà á yàtọ̀ síra wa níbi ìròyìn níbi ìhùwàsí níbi ìbílẹ̀ wọ́ọ̀tì níbi níbi ètò ìgbésí ayé wa níbi irú aṣọ tá a máa wọ̀ kì í Islam rẹ̀ ń dọ̀bẹ̀ bẹ̀rẹ̀ sí i yorùbá àjọ mi yé kì í Islam kì í ṣẹ̀sìn dọ̀bẹ̀ bẹ̀rẹ̀ sí i ó ti ní ìròrí burúkú kan dọ̀bẹ̀ bẹ̀rẹ̀ sí i ìyẹn ni ó jẹ́ àjọ yé wípé alùsùnà wọ́n lè má mọ àwọn sọ bákan torí bí wọ́n sọ kọ́lọ́dà wọn pọ̀ alùsùnà ètò ìgbésí ayé wọn lè má bàrà wọn alẹ́ nínú alùsùnà tí ó wọ ibi tí má ti fẹ́ yàwó kan ó tó ní alùsùnà ni ó wọ pé yàwó kan ó tó méjì mẹ́ta ló ń fẹ́ fẹ́ tẹ́ ẹ bá sì fẹ́ lómi sí yóò ní fi mí lẹ̀ ẹ̀yọ̀ kan tí ń fẹ́ náà mo ti fẹ́ o kò yọ kó lálùsùnà èrò wàhálà yẹn jẹ́ alájọ ọjọ́ súnà yìí kílódé ọjọ́ súnà yìí ó ní ìyàwó kan ló fẹ́ fẹ́ rárá ṣé wàá lọ́wọ́ gbọ́dọ̀ ká jọ sí mò ń sọ yìí tọ́yì ẹni tó bá ti ní tẹ́rọ abilé tá a rí pé irú àwọn nǹkan tá a kà nínú àjọ ọkàn yìí ló di sọkàn irú rẹ̀ ní sọ lẹ́nu irú rẹ̀ ní pèpè tó bá ṣàṣìṣe níbi àwọn nǹkan míì tó jẹ́ káńtà ń sọ̀rọ̀ ń pa ìyá ìyọ́kùnrin sùn náà yorùbá àjọ sí mò ń sọ yìí a sọ wípé akọ àbí mas'ala ti káza wà káza wọn ni asùnù rẹ asùnù tó lálàáfíà àlásùnù lẹ́dí yankọ́lẹ̀kú mélòó sálàyé mi ti ṣùgbọ́n khalafa ahla sunnati wal jama'ati fi al-furu' aw fi ba'di al-furu' ẹjẹ fún alákòóbí tó dáa mi nawawi rahimahullah ibn Hajar al-Asqalani rahimahullah ta'ala àtàwọn àgbàfà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi nínú àwọn àfẹ́sìn torí báwọn yẹn súnmọ́ wa wọ́n gbajúmọ̀ ló lè dákọ̀. ìpìlẹ̀ wọn tí wọ́n gbé mọ́ àwọn lé lórí ìpìlẹ̀ tó dáa ni tó sì ṣe gbára lé tó sì lálàáfíà. láàkín bí mọ́ wọn ṣe tó tẹ́nì kankan nínú ẹni tí ó fẹ́ sẹ́ni yánmọ̀yánmọ́ sí wọn tí ò lè bí ara rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ wọn nípa àmọ́ tí ò sí èméjì bẹ́ẹ̀ á mo rò pàlàyé ṣùgbọ́n àwọn afárí sínú àjàmọ́ ọ̀sọ̀ pé ilé ìyàwó ilé ìpò nù súnà torí tí wọ́n fi ran súnà àtẹ̀sìn lọ́wọ́ ó tóbi dàtí ṣe wọ́n tí wọ́n ṣe lọ mo rò pàlàyé mẹ́sì inú wọn wá yàtọ̀ tó ṣe wípé àwọn tí wọn àwọn kan mẹ́tọ́ pé òṣùlù wọn òṣùlù ń fa àṣìlá wọn wá ṣe mistake àní wo mistake wọn mọ àṣìlù wọn tí ò dáhùn láàmú. bí lápẹjù yìí kò sáájú lápẹjù bí kọ̀sáyì tàṣíkò wáyé Muhammad kọ̀sáyì bí baba kọ̀ọ̀kan baba ni wọn àgbà pé baba ni wọn ṣùgbọ́n òṣèlú wọn sórí jòdà kìí ṣe pé wọ́n ń ṣe mistake lásán wọ́n ń ṣe mistake yẹn nítorí àwọn òṣèlú tí wọ́n ń mọ ìdájọ́ ẹ̀sìn wọn lé lórí ní ìlú wa àjọ mi kọlá àtàkùn lè yá ọmọ pé àwọn yẹn náà àdìsún náà ni wọ́n àfẹ́ ẹ̀sìn ni wọ́n tó bá sọ pé àáfàá ni wọ́n ọkọ̀ rẹ̀ tó bá sọ pé onímọ̀ ni wọ́n ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá wá fẹ́ sọ pé àfẹ́ ẹ̀sìn ni wọ́n ìyẹn wọ́n fẹ́ láàyè ní ìrọ̀pá láàyè nìyí àwọn láàyè torí gbogbo táwọn bá ṣe báyìí ni wọ́n láwọn ìpìlẹ̀ tó takẹ̀sẹ̀ mẹ́ ní ìrọ̀pá gbọ́mi yé báyìí nìyí kò sí nǹkan kò sí tíra àti wọn kọ́ sí wọn ti takẹ̀sẹ̀ wọn ti takọ̀ tó lálàáfíà kò sí mo rò wá láàyè mi ti mo fẹ́ jẹ́ ká gbọ́ ìyàtọ̀ táwọn sọ yìí aláṣùlù ní ọjọ́ ìjọba lọ́dọ̀ tí wọ́n ẹgbẹ́ ọdún wọn yìí pé àwọn alùsùn náà alùsùn ti jẹ́ ní àlùkò ìlúmọ̀ àṣàyà ẹni tó bá mọ ẹni tó bá mọ gbọ́rọ̀ ẹni ó yẹ kó ti gbẹ tó sọ mọ́ sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ alùsùn náà ti kó ìlúmọ̀ jẹ́ ní àṣàyà àṣàyà àṣàyà tani mọ́ sọ̀rọ̀ wa kọ́ńtọ́ọ̀gì nù ẹ̀kọ́ àgbà ti dé bàbá tó ti lé 90 years kọ́ńtọ́ọ̀gì àwọn táàrin táwọn ọ̀dọ́ rí bí àṣìṣe wọn àti táwọn àfáà tí wọ́n jù wọn lọ tí wọ́n jẹ́ pé wọ́n ti wọ́ọ̀nù wọn lórí ẹ̀kọ́ lọ́jọ́ wọn lè túbà mẹ́ aṣìlò lọ wọ́ lọ́dọ̀ àwọn yìí mo rò pàlà yìí mìtì yóò ní aṣọ ayọ̀ nígbà alùsùn náà pátápátá pẹ̀lú pàṣẹ ayọ̀ làwọn mo rò pàlà yìí mìtì àwọn tó ní ṣe pẹ̀lú tá a sọ yẹn náà pẹ̀lú rẹ̀ bọ̀ ilé òbí jẹ́ kí wọ́n á fẹ́ ká farabalẹ̀ dáadáa ká sì mọ fi làákàyè tẹ̀lé àtọkùn yóò tó wá dùn mọ́ mi ká ní tíra débi wípé àwọn tá a bá ń sọ á lè máa nóò tiẹ̀ lẹ̀ torí pé àwọn nǹkan báyìí àwọn nǹkan tó yẹ kéèyàn farabalẹ̀ ṣàlàyé fún rẹ̀ yẹn kọ́lọ́kọ́ tó yẹ àkọsí oṣù wa láǹfààní náà àkéjàtì ahli sunnati wal jamaa torí káwọn ẹlòmíì tí wọn bá kà gbọ́ pé àwọn ahli sunna wọn ti rò pé àwọn alákatakìtì àwọn alùsùn náà níbi àwọn tí wọ́n ṣe nù wọ́n lè ní ànílò ẹ̀sìn ẹ̀nú ẹ̀sìn tíá ní ẹ̀sìn wọ́n ṣe bí ìgbà táwọn ẹlẹ́sìn kan tó dáyà pọ̀ kí lóò yẹ kó alùsùn náà sọ ìgbà ẹ wá jọ nǹkan tí mo fẹ́ sọ yìí kí ẹ̀yìn ṣe bí mo fẹ́ sọ ìmáàmù Tahawi níbi mùkọ́dìmà yẹ jájọ nǹkan kan tó sọ yìí wọ́n ní pé aláàmà zahabi fuqaha ìlú ohun tí mo kọ yìí mo kọ lórí ìlànà àwọn àáfà tí wọ́n lájọyé ẹ̀sìn yìí kí lè tún wà kí lè tún wà ta ló lè sọ tí mo rọ fún mi ó ní ala millati ala mazhabi fuqaha al-milla aqida al-sunna wal jamaa sẹkọrọ kan yẹn lọ́tọ̀ tá n sara yìí látẹkọ wọ́n wá ní àkídà alùsùnà àjàmà tí mò ń sọ yẹn níbàámu sí mazhabi kẹ́sì àkídà alùsùnà àjàmà tí ò sí níbàámu sílẹ̀ ee ìrògbé tí mò ń sọ yìí wa àwọn kiri ilé wu náà torí pé ewu rẹ̀ ní ń wu àwọn èèyàn ni ó ní alámọ̀tàbí fọkàn ha ní àyè níbàámu sí ìlànà àwọn àǹfààní alágbọ̀yé mílà ẹ̀sìn mílà bíi àdéhùn kòkò ha ìdí òyìn fún àgbà yìí tọ́yì kí ni tún ọ̀rọ̀ yẹn náà. náà àfa ni pé wọ́n rí pàṣẹ àwọn sàbí pé lórí àgbẹ̀ àwọn sàbí ẹ̀dá ta ló lọ́rọ̀ mi ní ká tí mo fẹ́ jẹ́ ká gbọ́ yé bẹ̀yìn kan mẹ́ta náà. bárakàlá ọrọ àjọdún ẹ̀sìn èyí mú wá fún èèyàn o àkọ́kọ́ ẹ̀kọ́ tá a máa fẹ́ kọ́ wa o lójú tí mo nù àtìrà yìí mo pè ní akíndari sínú àjàmọ́ a kì mi mo ní o kì í mi o ọrọ akíndà àti gbogbo tí bá jẹ́ sìn èyí lóbi lẹ́sìn fi dàrú láyè sùn pé mo ọmọ ọmọ yẹn náà fi àyè wà ti di ìdí aago méjìlá ọwọ́ àwẹ̀ ọwọ́ àníjàlábí àbò fún oníwọ pátá oníwọ sùn oníwọ àwọtẹlẹ kankan ọwọ́ àyè náà fi àwọ ẹlòmíràn ọba ti di one one báyìí òní thirty one ìwà tí kò díẹ̀ láti méjì lọ́dún ó ti ní kó ti sàlọ́ àlá owó bọ́lọ̀ ti dán owó ti wáyé. bẹ́ẹ̀ ló ti yànnà bí là ń bọ́ lọ àdúrà rẹ gbà kan yẹn tí wàá wò yí pé o ti dà nàbí àti wàá ní kí a mọ̀ yẹn o ṣé bá nàbí náà ti mọ̀ yẹn ní ọ̀dì kìíní à ilé kọjá tànàbí èmi mo wọlé o ti mọ̀ yí pé èyí ti nàbí àti yẹn mọ̀ yẹn níta à ń sọ yẹn nǹkan tó pàtàkì ni o nítorí bá múru àlè ìmáàmù yìí alá kíbà yìí. سنه بالعلم وعظم تحصيلاته níbi ìmọ̀ àti tóòlù ìgbà fìtàlá pé látọ̀dọ̀ àwọn àfa tí wàá fi lè máa sọ pé n tó ń kọ̀ kìí ṣe kí wọn pé àwa náà ti dà àfa àbáyà lè máa kọ̀ nǹkan mọ̀ kọ́ ní ìbámu sí lánàá àwọn tí wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn ó tún sọ pé ìbámu àgbọ́yé àwọn àfa lásán onífọ̀kọ̀ ha yí àlùmílà àwọn tí wọ́n gbọ́ ẹ̀sìn yìí ni wọ́n kọ́ níbàámu wọn. ẹ̀kọ́ nìyẹn fẹ́ni kọ̀ọ̀kan wa wípé tó bá ti yé sìn wọ́n yìí là á lé wa lọ́wọ́ ẹni tó lè là á léyàn lọ́wọ́ òun lọ́lọ́run òun là níbà Muhammad ó ní àwọn fọ̀kọ̀ ha ó ní mílà látàrí ẹ̀kọ́ táwọn akọ́ nínú tíra nínú ọ̀rọ̀ ànábì táwọn ò tí ì ní ẹ dàgbọ́ sí ọ̀rọ̀ yẹn sójú wa wà mọ́ tọ́yì ẹ̀kọ́ aláàbọ̀lù tó já mú bẹ́ẹ̀ ó kù bẹ́ẹ̀ ìyẹn kò tóbi lọ́sọ̀ kí ẹlẹ́gbẹ̀ẹ́ kí ẹlẹ́gbẹ̀ẹ́ a sì rí pé ojú tá a fẹ́ máa kà ń bí èsì kì sọ̀rọ̀ ìmáàmù tó nìkan àwọn ẹ̀kọ́ tọkọjọ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ohun tí wọ́n kọ́ wípé òun làjọ yẹ alùsùnà làjọ ọmọ alùsùnà olùfẹ́ mọ̀ ṣàlàyé fún wa sọ́lá yẹn ti o tún kẹ́kọ̀ọ́ ẹ̀dá kéde. bàtà ń tọ́ báyìí bẹ́ẹ̀ ni ti ń po fúláwà ni àwọn tí wọ́n já wọn sọ́lá kí ni wọ́n ṣe. bárakàlà òbí nǹkan mi tún ni ẹ rí i pé ó ní aláàmọ́dàbí fúkọ̀ ha ìlúlá ní ìbámu sí lànà àwọn àfa aládọ̀yẹ tó túmọ̀ sí pé kìí ṣe ìbámu sí ìlànà sí Ahmad Tijani èèyàn kan lámọ́dà Tìjàní múrùkà bí wọn ká ń sọ yẹn kìí ní ìbámu sí ìlànà ṣé Ibrahim Niyas èèyàn kan yẹn ní ìbámu sí ìlànà ṣé Abdulqadir Jailani bó ti yẹ ni múrùkà àgbọn kan tá à ń sọ yẹn àwọn tí ń dá nǹkan ẹlẹ́ là ń sọ wọn o torí bẹ́ẹ̀ kí o gba àwọn tá a sọ yẹn fúrúkọ ìyapa ó ń lókun wọn papọ̀ níbi pé wọ́n jẹ́ jọjọ jẹ́ sufi síbẹ̀ ní abẹ́ kọ́ bídíà kan láàrin pé wọ́n jọ jẹ́ sufi ẹ wá wọn lẹ́sìn kàbájí ọ̀dà ẹ̀jẹ̀ fún alákòjú mi tí ó yà sẹ́yìn fún àwọn tìjàníyà tìjàníyà méjì níbẹ̀ tìjàníyà kan bẹ tí wọ́n lè ṣe Ibrahimiya tìjàníyà kan bẹ Ibrahimiya àwọn bídíà kan tó ń bẹ nù tìjàníyà pé kí Ibrahim yà sùn lọ́dà yẹn tó gbóná tó tún gbóná tó tún lé kókó kójú ti tìjàníyà lọ mo rò pé à ń jọ mi yé torí pé tí bíjì àbá dé kí ni ó tẹ̀lé o forúkọ ọ̀tẹ̀ kèé ṣèrò orí èèyàn kan òun ni mo fẹ́ kọ́ ẹ̀ tí mo fẹ́ yẹ máa gbé kíkẹ́ máa pè ní ìròyìn àdìsúná wà jàmá ṣùgbọ́n ìbámu sí àjọyé àwọn àfa àti kì í ṣẹyọ̀ kan sáà gbọ́n tí mo ń sọ yé òun ni mo fẹ́ kọ́ yín òun ni mo fẹ́ kíkẹ́ ẹ̀ mà kì pé ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo ó tún pẹ̀ kọ́ kàn bẹ́ẹ̀ ká tó mọ̀ tẹ̀síwájú ta ni ó bá ń sọ yẹn. ó kẹ́kọ̀ọ́ náà. Nah. Barakallahu bik. Ẹ̀kọ́ mi. Ẹ̀rí tí a bá Aa ẹ̀ẹ́dìkì láyé àwọn yẹn bá wa pín in wọ́n lè ṣe àwọn wíkì o ẹ wà á rẹ ẹni tí wọ́n ń pè ló ń fìkì kódà tó lè ti di ìtòrò níbi tó tó àwọn tó kéré jùlọ nínú àjọ ọkàn mùsùlùmí ò nìyí ẹlẹbílẹ tó ayé náà lọ ọkọ ní àbá òfin kò lọjà tẹbi kí o fífún mu àyè nípa àjọ yẹ ẹsìn kọ̀ọ̀kún síbi kéèyàn máa lù wá láàṣẹ nìkan kéèyàn máa ọ̀rọ̀ ìmọ̀ mọ́lìkì gbogbo wàhálà yìí ìsáàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí kéèyàn mọ̀ ọ̀rọ̀ àbọ̀ àdífá tàbí kọ́yọ̀ ọmọ ọmọ kan àbá yìí mọ́tà sáfì là wá àbá yìí mọ́tà mọ́lìkì là wá kéèyàn sì mọ́jú gbọ́ wọn tán rárá fọkọ̀ háàrù tẹ̀sí wọn làwọn tí àgbọ̀yé ẹ̀sìn yé wọn àkéyídàtà wá fìlà àkéyídàtà wàfíkà tá a bá lè fi tóbi lìmánà alìsèláhì àdìẹ ọkàn àtàjọ yẹ ẹsìn gbọ́dọ̀ wà papọ̀ àdìẹ ọkàn tó lálàáfíà ṣé ẹ rí àdìẹ ọkàn tó lálàáfíà yìí ìmọ̀ ọlọ́run lọ́kàn tó lálàáfíà yìí ó ti sọnù láwùjọ wa ó ti sọnù ohun tó kù tọ́pọ̀lọpọ̀ wa fi ń ṣe lọ́rùn kò kọjá nǹkan méjì àbí mẹ́ta alákọ̀ọ́kọ́ ọmọ táyé bá bí láyé ń pa kí làwùjọ wa ń ṣe báwo ni wọ́n ti ń ṣe láwùjọ yìí sí kémi náà ọbẹ̀ pé síbẹ̀ ní àbíbẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wàjáde àbá àná kazali kàyàfà àlò àbá àwọn bàbá wa lórí ẹ̀ tí wọ́n ti wọ́n ṣe ẹlẹ́ẹ̀kẹta onítọ́tún wa bá wa bá ìfẹ́ ìlú kálukú náà tí ni pé. tí bá ń ṣe lé máa rọ̀ máa fún mi. ẹ̀sìn tí bá ṣe tí ti ní jẹ́ rí nǹkan jẹ́ ọ̀sẹ̀ ilé yẹn tẹ́bẹ̀ ní ayé ẹ̀kọ́ mẹ́ta ti ń kó bá wa láyé nísìn ọlọ́kọ̀ wọlé ajé bẹ̀ kọ́lá àkójá lè lò dédé. ó ní alámọ̀dé abi fuqaha'i al alákọ̀ọ́kọ́ ni abi hanifata abu hanifa abu hanifa àgbà níbẹ̀rẹ̀ fi bidayati ta'allum wa talaqqi tafaqquha ala madhabi Abi Hanifa madhabi Abi Hanifa làbá àkọ́kọ́ kọ́ àjọ yìí ṣùgbọ́n wọ́n padà kú mbẹ́ inú fi jọjọ wípé ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́ wá ti rí ìmáàmù yìí wọ́n sọ wípé àṣàfi àtọ̀háwí àṣàfi kò sí mẹ̀yàn àbí ẹ̀ máa rí láwọn àbòmí mọ́sáàbì ìmáàmù ṣàfi ẹ̀ dẹ̀ rí pé mọ́sáàbì yẹn mọ́sáàbì ara mọ́sáàrì wọ́n dà kan tó fẹ́ mọ̀lẹ́mọ̀lẹ́ kí yà àbí ṣé ṣàfihàn náà wọ́n ti ń lò lọ. wọ́n ń dàn pọ̀ bọ́ọ̀lù àti ọmọ ṣe ìtúsáàbò sí ṣàfihàn dáadáa torí pé ẹ̀ ń gbọ́n ṣàfihàn jẹ́ mọ́sàlá ẹ̀ ẹ́ dàní pé bàbá yẹn ẹ̀ ní wọ́n níbi mẹ́sì ó túmọ̀ sí pé mẹ́sì ni a ti kọ́ ṣàfihàn yìí mọ́tàlá tó ti ẹ̀ ní sìn mọ́tàlá mi mọ́ ṣàfihàn wà lórí ṣùgbọ́n àfa ò ní àbí kan ibi bá wà àmọ́ kọ́lá fà ìmọ̀ sáfì mo lè pàdé kàmọ́ nínú àwọn àfa tó ṣe pé nta yìí nta rẹ̀ yìí ọkàn tí mò ń wí akọ lórí ìlànà wọn òun ni Abu Hanifa yìí nà ọ wá ní ọ̀rẹ́ méjì ọ̀rẹ́ rẹ̀ làwọn méjèèjì ṣùgbọ́n àwọn ọlọ́rẹ́ wọn mọ àfa àlọ́rẹ́ wọn wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ látara pé wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ làwọn méjèèjì bá tún dà pa ẹnìkan kò lè mọ̀ nípa Abu Hanifa dáadáa àti ìmọ̀ rẹ̀ àtẹ̀kọ́ ẹ̀ tí ọba máa bọ Yusuf ọ̀tọ̀ bẹ́ẹ̀ torí pé kọ́ńtọ́rà lọ síbi ìmọ̀ Abu Hanifa là bọ Yusuf bí Ibn Qayyim ṣe jẹ́ kọ́ńtọ́rà lọ síbi ìmọ̀ àmúṣe ìmọ̀ àṣẹ Islam yóò tẹ̀ bọ́dọ̀ bá láyé mi tẹ̀ Abu Yusuf sahibu Abi Hanifa ta'allama min sọ́tì ẹni tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àgbà pààlọ́ mọ̀rùpá láyé mi tẹ̀ tí ẹ ṣe wípé ń gbé mọ́sáhábì àbọ̀ àdìpá kiri rárá kódà nígbà mi nínú mọ́sáhábì àbọ̀ àdìpá tí nǹkan mi bá ṣe wọ́n délé ìdí mọ́sáhábì tàbí Yusufu tàbí Yusufu mú tiẹ̀ o Yusufu o Yusufu o Yusufu kejì. òun ni Muhammad bin Hasan Ash-Shaybani ẹ ẹ ní wípé gbogbo àwọn afọ àtàsọ yìí wọn dáàkọ kó ní àwọn tó dáàkọ aláàkọ ni Abu Hanifa Abu Hanifa ọ̀pọ̀lọpọ̀ ní ti mẹ́rin ìmọ̀ nígbà ní gbogbo ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ní àná Nu'man bin kí ló kọ Abu Hanifa ọ̀rẹ́ rẹ̀ Abu Yusuf Abu Yusuf ní ọmọ nkiri fún wa orúkọ rẹ̀ ní Yaqub Ibrahim Al-Ansari Ibrahim ọ̀rẹ́ mi ìmáàmù àdìfà òun ni Muhammad bin Hasan al-Shaybani ṣe ẹ̀rọ àwọn méjèèjì Abu Hanifa ní ipa tó pọ̀ nínú gbèsè ayé wọn ayé nínú ẹni tó ṣe pé kódà àwọn òbí rẹ̀ máa ń wọ̀ ní ọ̀gá Abu Hanifa tó ń tẹ̀lé o tó gẹ́ o tẹ̀ lábàjá o ní jẹ wọn o ní ṣe bá wọn Abu Hanifa ni pé ṣé ọ̀sán wọ̀ ọkọ̀ kẹ́kọ̀ọ́ oníbẹ̀ máa kọ́ lọ nítorí ọmọ ẹ̀jẹ̀ ọlọ́run máa ṣe àbá àyè bá ti ń kọ́ lẹ́kọ̀ọ́ ìṣòro fún oúnjẹ kọ́lọ̀ kọjá lílọ àbá àbá nǹkan kọ́ láwùjọ wa ẹ má jà tara wa jẹ táwọn èèyàn bá rìn tí wọ́n jẹ níbi ọ̀pá àwọn ẹjọ́ kẹ́kọ̀ọ́ ìsìn ọ̀pọ̀ bí bá ti ń kọ́ ìta àtàrùn ọmọ ìwọ náà yóò dúró kọ́lọ̀ jẹ́ ọmọ dúró náà tó lọ lójú malaria yìí má tètè nígbà tó di ala ọlọ́run mú fún olùwà lálàáfíà afáwa ní ìtọ́ ànúlọ́yìn aláìhìn àjùmáyé kọ́lọ́mbà yọnu sí wọn lápapọ̀ ó ní ní kì í eléyìí bákan náà àlàyé ni fún ohun tí àwọn yìí tí wọn di ìgbàgbọ́ wọn nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn Islam eléyìí tá a padà mọ̀ ṣàlàyé fún wa ó ní di inú nàbí rọ́bà ìlànà tí wọ́n bá ní à ń mùsùlùmí èèyàn a kí làwọn fi ṣẹ̀sìn fọlọ́ àlàyé rẹ̀ lánàá sí kò sí èmẹ́jì bẹ́ẹ̀ wípé ẹnìkan nu wa níbí kò ní kọ ìyá Abu Hanifa kọ́mọ́bí òye bò síbẹ̀ náà ibẹ̀ kọ́ ari mo rí nínú àwọn àfa tí wọ́n jà fẹ́ sí wọ́n ní ọlọ́wọ́ bá ti ní àtúntò ṣe wàdà wọ̀lọ́hìn kìláàbù pèké nítorí pé ọlọ́wọ́ bá wádọ̀ à bíi àìmọ̀tì àlàrúbà àti àlùkọ́bù làfẹ́ àwọn ó fẹ́ tó ń tíyàn lẹ́nu ṣáádà fún ọdún jáde ìrùpàdà yẹn mi ti torí pé kò síbi kan tí mùsùlùmí wà láyé tí ò dá àwọn ènìyàn lápá mo rò pálá yẹn mi sè àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò síbi kankan tí mùsùlùmí wà láyé tí àwọn ẹran kan wà wà mẹ tí wọn ní àwọn yìí sà àfa àfa àwọn mùsùlùmí tó kún bọ ayé òde ni wọn sọ pé àbá ní five oh náà kàn ẹyọ kù àwọn ọ̀rọ̀ kan bẹ ẹnu èèyàn ò yọ gbà àkìlọ̀ fà àbá ní five tó oh ṣe báyìí tó sọ mistake báyìí tó <laughs> sọ mistake báyìí ọlọ́run ti wá sọ fún anabi pé má káàní nàbí yá yakuna lahu asra hatta yutkhina fil ard ẹ wá dúró bí tọ́lọ́run ti bá anabi wí ní al-Qur'an tó yẹ kí anabi ṣe pé ó dé anabi déyìn ọ̀bẹ̀rẹ̀ sọ̀sọ̀ kùsọ̀ sí ni ẹlòmíì ọba lé anabi náà anabi wọ anabi wọ anabi jọ ọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́nu tí ìbá yẹ bọ́lọ̀ ló ń forí di ẹ pẹ́lú mi ò ṣe wìrì gan nítorí bí ẹni tó bá ti wá yàtọ̀ sí anabi ebi kì í sá sá anabi àwọn gómìnà sọ pé kò sí tọ́ka pẹ̀lú sàbí ọlọ́run sàbí sí àwọn ó ti sọ̀sọ́kùsọ yìí sàbí àbí ọ̀sọ́ ẹni wọ́n á sọ̀sọ́kùsọ yìí sàbí tá ló kù tí ò sọ sí ní èyí ẹja sọ̀rọ̀ dáadáa ìdáhùn mọ̀kí gbogbo àwọn àrùn yìí burúkú yìí ti ń jẹ mẹ́jọ jẹ fèsì lónìí kẹ́yì wọ́n ti jẹ́ ẹ̀. èdè yóò fi màkì gba àwọn àròrí yẹn ìròrí ìtòkú bọ ní kìí ṣe ìròrí Islam gbogbo ẹ̀ láàmà láàmà ka ọ̀rọ̀ àwọn afáàfọ̀ wa táàbì wọn sọpọ́ọ̀tì tọ́ba ti ń bá àwọn àlàyé yẹn lọ ọ̀rọ̀ àwọn àfẹ́sì àmọ̀ká fún wa sáàfin máa ti ń jẹ́ àkídà alẹ́sùnà àjàmá àgàn yàtọ̀ sí ní táwọn èèyàn ń pè fún wa ní àjọkàn alẹ́sùnà àjàmá tó sì jẹ́ pé irú àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní lọ ka mọ́sáàbì fuqaha ilmìlá ìròrí tí wọ́n ní wọ́n mú wa lọ́sùn báyìí tèmi gbọ́yé bẹ́ẹ̀ nù pé orí táwa wà lórí ẹ̀ táwa gbọ́yé táwa kan wá ka hadith yìí sáájú àbáwọn kan ò rí àyà yẹn síwájú abẹ́lẹ́ ọ̀hún bọ̀bá tó lára dánú àgbẹ̀ àti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìgbà tá a bá bẹ̀rẹ̀ mo kọ́ dé màlásán ní ara kàtíntì kọ́lọ̀ ń kojú yé wa kọ́lọ̀ ń kojú ṣe wá láǹfààní nínú àwọn alákùnlé ṣe ń kọ́tẹ́ wàbẹ̀lẹ̀ ìjàmbá tó sábàáyé tó níbi ìkábíyé ìbéèrè. naam wa aleykum salaam naam. naam afa abiri biri tó da biri tá a ma kẹ́kọ̀ọ́ ọ̀tá mu ká lọ sí. ó ní kí àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin kan wá àwọn ẹni kánú àwọn afáwà dáadáa láyé òde ara àwọn afáwà nù lájọ sheikh abdulkareem alikọdọyè abdulkareem alikọdọyè àfa àgbàdo wọn àfa àgbàdo wọn kọ́nù bá sọ̀rọ̀ wọ́n ní nígbà táwọn sheikh ibn baz rahmanulahu ta'ala tẹ́ wà ní kéékèèké ẹni tí wọ́n jọjọ dé ẹgbẹ́ kí wọ́n jọjọ lọ ilé kí wọ́n tẹ́ jọjọ kẹ́kọ̀ọ́ nígbà kan náà wọ́n á pọ̀ táwọn náà sì nímọ̀ bíi wọn mo rò báyìí gbọ́ mi ṣùgbọ́n ìgbà tó gbé wọn di àfa tí wọ́n ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ọlọ́run bọ ọba tó lára rẹ̀ ga kó tètè gba ẹ̀mí àwọn ẹgbẹ́ wọn níbi ọlọ́run wa dá wọn sí ṣé ẹ̀ gbọ́ mi ọlọ́run wa dá wọn sí débi kí wọ́n dàgbà débi pé kò sí ẹgbẹ́ wọn mọ́ tó kù láyé fàtàjà náà sùn yà yín àwọn èèyàn kò káàtà sí wọn wọn yẹn experience wọn yẹn ọjọ́ orí wọn yẹn xibúrọ wọn níbi ìdí màtán sí ní kò bẹ́ẹ̀ ọlọ́wọ́ adarí ń gbìyànjú sọ̀tọ̀ ẹ wá ní kí ibùdó bá sì ni ibùdó bá sì ni bí gbọ́ ara sàwọn oníṣẹ́ lọ́wọ́ ọmọ akéwì ibùdó bá sì ni torí pé kò sí ẹgbẹ́ rẹ̀ míì mà tó kù láì gbọ́n ti kù gbogbo àwọn sẹ́kùn sẹ́mi nìkan tó lọ kọ́kọ́ yọ lọ́dọ̀ sẹ́kùn bá sì ni gbogbo ara àsàwùjọ ọmọ kẹwàá sẹ́wọ̀n bá sì mo rò pálá yẹn méje bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn àyímọ̀ yẹn ṣe rí lásìkò àáfà àpọ̀ ṣùgbọ́n àwọn jókòó láti máa kọ́yàn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ akéwù wọn wá fọ́nká wọn àrà mọ́ wọn láàrin àwọn àáfà mi náà ń bẹ ẹni tó nímọ̀ ju Imam Malik ń bẹ lọ láyé Imam Malik ṣùgbọ́n àwọn ọmọ akéwù ti ọ̀fọ́mọ̀ rẹ̀ ká wọn à sì jókòó tì mọ́ lẹ́yìn ẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n gba mi business lọ. làwọn afa mi máa sọ pé àwọn máa kéwù ní máa ń dọ̀ ya àfa ẹja wo Sheikhul Albani alayhi rahmatullah tó bá yẹ kí wọn ní àwọn máa kéwù tí wọ́n ń ṣe náà sùrù ìmọ̀ wọn lẹ́yìn wọn ní ànígbẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ lójú àwọn kẹsẹ́ tí wọ́n tẹ̀ ń rí wọn abúláyìlá onírin ní sẹ́ ẹ̀ fi máa gbọ́ kẹsẹ́ ti gan kẹsẹ́ ti Sheikh ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn táwọn àdìgẹ ẹ̀yìn kú wọn lọ́pọ̀lọpọ̀ ẹ̀ tó ń jáde asilu sibatu salati nabi baba ti kú tọ́jú ọ̀tún tó jáde àtàwọn tíra mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rò pálá ayé mẹ́tẹ́ sọ kọ́dà arọ́dìlì mufhim wọ́n ti kú tọ́jú ọ̀tún tó jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí o bá sáwọn máa kí o ti á di ìmọ̀ yẹn mọ́lẹ̀ àfa àkùnú gbogbo ẹ̀kọ́ tó sì kọ́ ọ̀nà tó sì kọ́ láyé ó kù àwọn máa kí o ní ń gbé àfa làkù àdìsọ náà nígbà tá à ń sọ̀rọ̀ kìrọ̀ á kí ló dé tàbí sọ pé kìrọ̀ á sùn ẹjọ́ àṣìmù jẹ́ tàbí. lakin náà wọ́n tafarọ̀kọ̀ lìtàlì àwọn ọmọ kéwù rẹ̀ sì pọ̀ àwọn ọmọ kéwù yẹn tí wọ́n pọ̀ tí wọ́n jẹ ìmọ̀ àfa àwọn mọ́lẹ̀ tí wọ́n sọ pé nǹkan báyìí ni Málíkì kọ́ mi nǹkan báyìí ni mo kọ́ ẹ wa tíra àwọn Málíkì yàtọ̀ tóbi ju Al-Mudawwana Al-Mudawwana tó kọ̀ bọ̀ Mudawwana yẹn onítìrà màlìkíyà tó jẹ́ ọ̀mùdá lójúmọ́ tí yàn bá rí nínú màlìkíyà tí ń tí mùdáwánà bá sọ bá takọ̀ ẹ̀ tẹ̀lé rẹ̀ bá mùdáwánà mùdáwánà yẹ Ibn al-Qasim ló kọ riwaya ni látọ̀dọ̀ Imam Malik ara tó fi gbókùn àná ó yàtọ̀ sí pé màlìkíyà lásán ọ̀rọ̀ Imam Malik gangan ó ní ọ̀rọ̀ tó bá wà ní mùdáwánà pé Malik sọ báyìí màlìkíyà kó tóbi màlìkíyà àti màlìkíyà tọ̀ síra wọn torí pé nǹkan kan wà lé wa ní mọ́tò àbọ̀ máa lè kí yàtọ̀ lè takò nǹkan mi tí mo máa lè kí kan sọ. mo rò pàlàyé mi ti ẹ wá wọ dídí tí àbí mujallad márùn ó ní mo wá náà ìtí wọn ṣe ní méje wa àbí jù bẹ́ẹ̀ lọ àwọn ìtẹ́ mi rí mo sọ yẹn. tó bí ó ṣe wá wà yẹn ọmọ akéwú ló mọ́lẹ̀ pé ẹ̀kọ́ tí mo kọ́ lọ́dọ̀ àfa ni ó wá kọ́ ń mo wá ń tẹ̀ jáde ṣé mo àfa àwọn mo ọlọ́run kò sànà bí àfa àkọ́kàn yẹn ti wá rí nìyẹn àbúrò ànífà ni sìn ẹ̀ mo ní àlùkò fi síbẹ̀ ní abẹ́ kọ́ gbogbo àwọn ará kófà wọ́n dọ̀ mọ́ imam maliki madani imam dari lè hijra gbogbo ará madina àti maka wọ́n dọ̀ mọ́ kí wẹ̀ wá. sọ́yẹ́ báyìí ní sùn ẹ bá musa fi hàn ẹ musa ẹ tún mú mi sílámù gbogbo àwọn ará abẹ náà ti dàmọ́ kéwìtì wà á kàdà wà so ti yé bá yẹn ìbéèrè mi nà àti àti tawhid wọn ní kí ni yàtọ̀ tó wà láàrin àlàkéyìdá tó wà tawhid sẹ́rí àlàkéyìdá ìtumọ̀ rẹ̀ ni hukmu adéhìní aljazi hukmu adéhìní aljazi ohun tí ń bẹ nínú ọpọlọ èèyàn tí ọgbà kalọkabọ gbọdọgbàlà yìí bìtẹ ti ń jà àkìlà yìí nítorí kó ti dúró sọpọlọ èèyàn pa ní ọbẹ gbọ nǹkan mi lẹ́yìn gbọdọgbàlà yìí bìtẹ tó bó wá ṣe pé nítorí sínú ọkàn èèyàn pa yẹn tí ò ní kalọkabọ yẹn tó bá bá wá kí ẹ wù ú tọ́jú pé nǹkan tó lálàáfíà nìyẹn di ọkàn lèyìn àfi sínú ọpọlọ ìyẹn ní ẹ máa ń pè ní àlàáfíà tó sàfihàn sáájú ọdún sọ yẹn tó bá ṣe wípé téèyàn jẹ ọkàn téèyàn kó sọpọlọ tí ọjọ sákùn lọkàn èèyàn tí ọjọ sákùn nínú àlàáfíà èèyàn tó yẹ kó yọ kọ́ ilé pẹ̀lú àgbẹ̀ ìyẹn náà ń pè ní àlàáfíà tó bá àgbẹ̀ lágbègbè àkídà òun ni ká sọ pé ẹyọ kún ṣoṣo lọ́lọ́ àkídà rẹ̀ àkìdá ni kéèyàn gbà pé mẹ́ta lọ́kàn lọ́lọ́ àkìdá mi ṣùgbọ́n ìkan nínú ẹ̀ àkìdá tó bá nílá èkejì àkìdá tó sà ṣùgbọ́n kò sí tàbí èèyàn sàbí ìpàdé èèyàn bá a. ṣé kí ni àti wà ní tàwọn ṣéèdù òun ni mímọ́ ọ̀rọ̀ kan tàwọn ṣéèdù yẹn lọ́wọ́ àwọn ọ̀dọ́ jákèjá لأن المسلمين بأول الآية العقيدة وهو ما يعقد عليه الإنسان قلبه ما يعقد عليه الإنسان قلبه قلت يا ابن الذين يقال bẹ́ẹ̀ pé nínú làákàyè ṣááyé ò sí bẹ́ẹ̀ mọ̀tẹ́sílẹ̀ ò sí bẹ́ẹ̀ sálàyé mi ti anábì ti ní kúlò àfìnnárí ìláwà àfìnà yóò gbó wọn fẹ́rọ̀kù mùsùlùmí náà ni wọ́n ṣùgbọ́n nínú náà wọn lọ àyàfẹ́ yọ̀ náà eré ti ṣe àlùsùn náà jẹ́ wọn táàbàrà ṣàlàyé tòótọ́ wáyé pé déyẹn ṣàṣàyọ̀ ọlọ́wà ìbéèrè mi. bẹ̀rẹ̀ mi wá àbí òsì bí ọba sí capos kámẹ́rà láti kírun pẹ̀lú ọgọ́rùn tá a bá ti kírun tán wàá gbóúnjẹ fún wa pẹ̀lú ọgọ́rùn nínú láìka. ibi láti kírun láti kírun gíbi àbí kẹ́ni kankan gbóúnjẹ rẹ̀ ká mọ̀ lọ.